àtẹ̀síwájú tafsir àlàyé àti ìtumọ̀ al-Qur'an tí ma wáyé gbogbo dédé àkókò yìí a tún tẹ̀síwájú nínú ẹ̀ lónìí súra tá ń bá lọ òun náà ni Suratul Baqara ayàtà sì ti dákẹ́ ní àná òun náà ni ayà ìkẹrìndínní aya kẹrìndín ní àádọ́sàn aya kẹrìndín ní ọgọ́sàn verse one seventy six ni a ti dánu dó lánàá níbi subhanahu wa ta'ala tó ti ń bá sọ̀rọ̀ nípa wọn ti ń fi àwọn ti ń fi kárí inú tíra àwọn yálà àwọn ahlul kitabi ni jew àti christian àbáwọn mùsùlùmí táwọn náà ń fi ìmọ̀ pamọ́ látàrí pé wọ́n fẹ́ fi gba dúkìá lọ́wọ́ àwọn èèyàn tọ́lọ́ sì ṣe ìlérí ìyà tó nípọn fún wọn kọ́lọ́ mọ́ sí lẹ́nu ìyà lẹ́yìn yìí nípa àwọn ẹ̀kọ́ míì tó jẹ́ pé àwọn ẹ̀kọ́ yìí odidi ẹ̀kọ́ ó làwọn náà tó sì kó sínú àyà tá a fẹ́ bọ́ sí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́run sàlàyé fún aná àtàfẹ́ bọ́ sí nípa ìdá ìsìpadà fún àwọn christian àti àwọn jew ní ìpìlẹ̀ aya yìí àbí ìsàlàyé fún àwọn mùsùlùmí tágbàtẹ̀jẹ pẹ̀lú wípé nígbà bá ti ń kírun kí ló tún kò tá àtúntò tí ìsẹ́yìn islam àwọn tó jẹ́ wípé ìfọ̀sílò àdínà ánìdẹ̀wùlẹ̀ tẹ́gbẹ́ wọ́n ya ìsìn lọ́tọ̀ wọ́n ya ìṣe ìbáraẹniṣe wọ́n yà lọ́tọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run á fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ̀sìn nǹkan tó kọ̀ nǹkan tó pọ̀ sínú ni ọlọ́run á ní laisa birra bi an tuwaddu laisa birra bi an tuwaddu wujuhakum qibala al-mashriq wal-maghrib أعوذ بالله من الشيطان الرجيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن وهذا qibala al-mashriq wal-maghrib tá a bá gbàgbé nínú àwọn àyà tí ó ti kọjá níbi verse one forty three nínú suratul baqara ọlọ́run bá bá wa sọ̀rọ̀ nípa tahwilul qibla bí ó ṣe jẹ́ pé qibla ọlọ́run bá sí àwa mùsùlùmí pé ká má kọjú síbi tá à ń kọjú sí máa ká máa kọjú sí bòmí tá a bá gbàgbé pé ká máa kọjú sí kaaba nígbà tí àwọn mùsùlùmí ṣe jáde lu madina kánú yastakbiluna baitul maqdis baitul maqdis wọn máa kọjú sí kí tá a mọ̀ sí jerusalem kọlọ̀ọ̀bá tó wá sọ áyà kalẹ̀ wípé kánàbí sallallahu alaihi wasallam kọ́mọ kọjú sílẹ̀ ma aya àwọn ilé aya one forty three to be one ah, forty six àbí one forty five nínú suratul Baqara nígbà tí ṣẹlẹ̀ wá ṣẹlẹ̀ wọ́n ní nǹkan yìí ọ̀dà àwọn apá kan nínú àwọn ahlul ah, a ti òun náà ni pé kíbla àwọn kọjú sí ibi táwọn ń kọjú làwọn náà ń kọjú tó padà ni wọ́n mọ́ kọjú bẹ̀ mọ́ tó ń kọjú síbòmíì ó ó ṣe bákan lára àwọn apá kan náà wọ́n lò kíta bákan náà ó ṣe bákan lára àwọn apá kan náà mùsùlùmí náà yá a sì wá kọjú bìkan lónìí tí ó tún dọ̀la tá a kọjú bòmíì ǹjẹ́ àwọn tí kì í ṣe mùsùlùmí yìí jẹ́wọ̀n ní máa rí wa lẹ́yìn tí ṣe ṣẹ́gẹ̀ṣẹ̀gẹ̀ báyìí ẹ̀ẹ́rì wọ́n tó a máa ṣẹlẹ̀ kẹ́rù ọmọ bàǹgbá òótọ́ ọ̀rọ̀ rí ó ti rẹ́rìí ọgbá lè là ń sọ lánàá àtúrí mi lónìí àtúbọ́ bẹ̀ wọ́n tó àlẹ́yìn ọ̀dá kátúbọ́ bò mí ìyá ọmọ wọn gbà ń gbé sáwọn èèyàn ni máa wà pé wọn ò ní ìsìnkúrọ́ wọ́n tó bẹ̀ kó mi wọ́n wà ná ó ṣe bá kan lára àwọn mùsùlùmí ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run wa sọ ayẹ kalẹ̀ àwọn onímọ̀ tafsir wọ́n ní dìméjì náà ni ala ta'ifatin min ahli al-kitab wa ala ba'd al-muslimin ayẹ sọ̀kalẹ̀ lórí àwọn apá kan náà àwọn ahli al-kitab àwọn christian àtàwọn jew àtàpá kan náà àwọn mùsùlùmí ọlọ́run laisa albirra laisa albirra nínú kìrọ riwaya fa hafs àbí ah, afa warsh látọ̀dọ̀ afa nafi' wa ibn amir laysa albirru làwọn máa kà laysa albirru ló fi jẹ́ pé tọ́ ọba ń kéwù tọ́ ọba ń kírun lẹ́yìn tí ń ka warsh tọ́ wa ní laysa albirru àwọn laysa albirru kọ́ wọn kọ̀rẹ́tẹ̀ tọ́lá nàbì sallallahu alayhi wa sallam ọkà bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ibi walakin albirru yẹn níbi riwaya imam warsh abimam Nafi' tí wárìsì gbà tó lẹ́nu wọn walakinil birru làwọn máa kà àwọn ẹ̀ka ní walakinil birra wọ́n ni walakinil birru man amana billahi ila ila al-akhir torí ẹ̀ gbogbo ẹ̀ pátá ìtumọ̀ kan náà lónìí ìtumọ̀ yẹn ò yàtọ̀ ẹ lè rí pé ìrísí yẹn yàtọ̀ wọ ìtumọ̀ rẹ̀ ò yàtọ̀ nínú èdè torí ìdẹ́rẹ́ ló jẹ́ pé àwọn riwaya tá máa fi ka Al-Qur'an a lè fi kún a sì lè yọkó torí pé anabi sallallahu alayhi wa sallam ọka gbogbo ẹ riwaya méjèèjì anabi kà jáde báyìí sallallahu alayhi wa sallam fáwọn sàádé wọ́n gbọ́ lẹ́nu ànábì wọ́n sì ha ló fi jẹ́ pé ibi téèyàn bá wà ní ìtìkìrọ́ àtọ́bá máa kà ń bẹ̀ oní ọmọ lára irú àwọn táwọn ń bì ká pé láti Saudi Arabia ọwọ́ pé àwọn tí ń bẹ níbẹ̀ wọ́n dún ní márìwáyà imamu hafs and asu àwọn kùránì ọ̀tẹ́ sì tẹ̀ ń tọ́pọ̀ jù nìyẹn ọ̀pọ̀lọpọ̀ kùránì tá a sì ń ka ibọ ní tí ń wá o ọ̀nà ọbẹ̀ yẹn ní ìwáyà hafs fi kárí láàrin tipa ọkọ mọ̀ débi pé ẹni tó ti ń kéwú láti bíi ogójì ọdún tọ́bárin ti ń ka wárí yọ̀ọ̀mọ̀gbà ṣé kúránì tí wọ́n náà lọ sí ń káyì òun náà sì ni gbẹ́ni tó bá lọ bí ọ̀nà ilẹ̀ haúsá yóò rí àwọn tó ń fi wárìsì kí wọ́n tó pọ̀ ẹ tó bá lọ àwọn ìlú lárúbáwá ẹ̀ràn tó ń fi dùrí kí wọ́n kọ lóònù wọ́n pọ̀ gẹ́gẹ́ kìsáì hamza khalaf tẹ́fi ń kírun gbogbo ẹ̀ pátá àbí tẹ́ǹkẹ́ tẹ́sì fi ń kọ àwọn ọmọ gbogbo ẹ̀ pátá àtẹ́ntọ́ka wárìsì àtẹ́ntọ́ka hafs kùránì lájọ ń kà á kò yàtọ̀ síra wọn torí pé anabi sallallahu alayhi wa sallam kọ́rọ̀ àbíhà kulliha gbogbo ẹ̀ pátálà anabi ká anabi sallallahu alayhi wa sallam anabi ni wọ́n sọ alukur'ani kalẹ̀ kalẹ̀ ala sab'ati ahrufin wọ́n sọ kalẹ̀ lórí èdè mélòó lórí láhjà méje títúmọ̀ wọn sì yàtọ̀ síra wọn torí délé yìí laisal birra an tuwallu wujuhakum qibala al-mashriqi wal-maghrib tá a bá fẹ́ tún ní tu tíra tí kùránì ti mẹ́wájú wa á sọ pé ìdojúkọ yín ẹ̀yin tẹ́ jẹ́ christian ìdojúkọ yín tẹ́ máa dojúkọ mashriq torí pa àwọn christian máa dojúkọ mashriq east nígbà yẹn tó bá fẹ́ sin náà east ni wọ́n dojúkọ wal-maghrib ìdojúkọ Jew tẹ́ ń dojúkọ maghrib ìyẹn ni west ibẹ̀ ni baitul makudisi wa jerusalem ìdojúkọ yín tẹ̀ ń dojúkọ bẹ̀ láìsàn albir kìí ṣe òun ni dáadáa kìí òun gan ni albir albiru òun náà ni kí ni o ó ní tá a sí dáadáa ní sí dáadáa òun náà ni kí o albir tọ́jọ́ wípé èèyàn méjì kò ní í ṣe iyèméjì ń bẹ tá a ani tuma laisal an laisal birra an tuwallu wujuhakum qibala al-mashriq wal maghrib ìdojúkọ mashiriku yín ibùyọ ibùwọ̀ oòrùn àti ìdojúkọ ibùwọ̀ oòrùn yín kì í ṣe dáadáa tàbá wá fẹ́ tu nítú laisal birru méjèèjì pátá ló ní ọ̀nà tó gbà nínú èdè lárúbáwá ọmọ akẹ́kọ̀ọ́ tó bá ń kọ́ mọ̀ náà àti sọ́ọ̀fù gírámà èdè lárúbáwá yóò máa yí wọn laisal birru kìí ṣe dáadáa ni sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni pé ìdojúkọ yín sí mẹ́síríkà àti magrib kìí ṣe dáadáa dáadáa yẹn gbà ní yọ ọmọ jẹ object bọ̀tá bá ní laisal birru kìí ṣe dáadáa ni antuwallu wujuhakum qibala al-mashriqi wal-maghrib ay tawliyatu wujuhikum qibala al-mashriqi wal-maghrib tawliyata wujuhikum qibala al-mashriqi wal-maghribi kèé ṣe dáadáa ni ìdojúkọ ìtẹ̀ ń dojúkọ mashirik àti magrib jama ṣé tùmọ̀ yàtọ̀ síra wọn ẹni pé kò yàtọ̀ kò yàtọ̀ rárá torí ẹ̀ka ẹnìkan wà lè lóyún kan náà náà ti sọ mí náà ti máa kébí ní òfin máa nílẹ̀ àmùsùnmí nìsín ọ̀ya ọkọ̀ sí ni kura ọ̀ya àfa ẹ̀sìn kura chapter two verse one man laisalbirro eh, wọn náà laisalbirro sẹ́gbẹ́ kura yìí ti yàtọ̀ síra ní àná àná ọgọ̀ kọ́ yàtọ̀ ìkẹ́kọ̀ọ́ yàtọ̀ ń bẹ̀ ìtumọ̀ kan náà lónìí torí di eléyìí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀ni ìgbà tẹ́yìn ahlul kitab jew àti christian tẹ́ wá ń fúnra yín sọ̀rọ̀ tẹ́ ń wàhálà tẹ́ ń dààmú kì í ṣe dáadáa òpin dáadáa ó ní à ń tún wá lò mashiriki wal maghrib ó ní kí a dojúkọ ati àti maghrib bẹ́ẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹ̀yin náà má dára yín láàmú pé ṣẹ́gẹ̀ pé wọ́n mọ̀ náà ń lọ à ń bọ̀ báyìí kìí ṣe dáadáa òpin dáadáa ó ní kí a kọjú sí mashirik àti maghrib torí wípé ìkọjú sí mashirik àti maghrib ó ń gángan kọ́ ni èèmù e wa táàfin ní ẹkọjú bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ni dáadáa o walakinnal birra man amana billah ṣùgbọ́n tí ń jẹ́ dáadáa ní ẹni tó bá gbọ́ náà bá gbọ́ sẹ́ẹ̀mù pé ìgbọ́ náà bá gbọ́ lọ́lọ́run fi ní kọjú sí nìkan téèyàn ọkọ̀ jù bẹ̀ nígbà yẹn bá gbọ́ náà bá gbọ́ lọ́lọ́run ní pé ṣe báyìí téèyàn sì ṣe é gbọ́n tí ọ̀gbọ́ náà bá gbọ́ tó bá ní kó ṣe gan kò ní ṣe é ọlọ́run ní walakinnal birra ń ti jẹ́ dáadáa ó ní kí ni o man amana billah ẹn tó bá nígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala tó nígbàgbọ́ sọ́lọ́n fi rububiyyati aw bi rububiyyati ó nígbàgbọ́ sí Allah níbi ìjẹ́ Allahu rẹ̀ níbi ìjẹ́ Rabbu rẹ̀ ẹn tó ní nǹkan lánìtẹ́ nínú Allah amana billah ó nígbàgbọ́ sọ́lọ́n kéka ìgbàgbọ́ pé ó ní lórí ẹ̀mí yu'minu billah bi tawhid rububiyyah yóò nígbàgbọ́ sí pé ọlọ́run ọba allah ó ń lọ́ba tó ní wá náà yóò sì nígbàgbọ́ sí allah bí uluhiyyati pẹ̀lú nìkan lọ́lẹ́tọ̀ sí jọ̀sìn kò ní sọ pé mi náà gbọ́ náà bá gbọ́ o ṣùgbọ́n àwọn adé mọ́sálásí àbá nínú ramadan kan gba awẹ̀ ó sì ń pera rẹ̀ mùmínì jàmáà àkéṣe mùmínì òdodo tòótọ́ ò nìyẹn ìní mùmínì tó jẹ́ pé kò sin ọlọ́run bá àlá ó pẹ́ra rẹ̀ mùmìnì ṣùgbọ́n kì í lọ́hùn irú ẹnìyẹn kì í ṣe mùmìnì torí pé tó sin Allah dandan ni ẹ lérà gangan mùsùlùmí òdodo mùmìnì òdodo kì í ọlọ́run rọrùn dandan ni kí ọlọ́run Allah subhanahu wa ta'ala yóò nígbàgbọ́ èyí tí ń jẹ́ bí kẹ́ nígbàgbọ́ sọlọ́run kódà tún nígbàgbọ́ sọlọ́run lẹ́yìn bá gbà tó lè fi wá pitú tọ́ bá wù tọ́ dá wa tí ń tọ́jú wa tó lè pa wá tó lè jí wa tá a sì gbà pọ̀ náà ni almustahiku bilẹ̀ ibada ó ní alilahul haq ó ní ẹni tá a máa jọ́sìn fún lódodo ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ tó wá gbọ́ náà wá gbọ́ bí asma'ihi wọ̀sífáàtì ẹ gbàgbọ́ pẹ̀lú àwọn òròyìn rẹ̀ àtàwọn ọkọ rẹ̀ àwọn nǹkan mẹ́ta ti bẹnu ìnígbàgbọ́ ọba rẹ̀ ìnígbàgbọ́ sọ́lọ́n wọ́n á bíyàn pé ah, ta lọ náà bá rẹ ó ní ọlọ́run òun náà ní abetí ìlú kárabi ajere à alágbárí iná àwa ìsọkúsọ pọ̀ lẹ́nu yorùbá o wọ́n ní ọlọ́run alágbárí iná à tí wọ́n lè pe bàbá rẹ gẹ́gẹ́ alágbárí iná kí nù rí o dùn gbàdé ọ̀fà sìgá tí ọmọ fa gbó ó sì adálágbárí iná torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ló fi jẹ́ gbọ́dọ̀ àwọn nǹkan báyìí ó ṣe pàtàkì ká mọ̀ ẹnùmí ọ̀nà ìyìn ọlọ́run yóò ní ọba ahà ọba ahò ọba ahùn ọba ahùnhùn ọba ahùnhùn ẹ dákun sẹ́yìn ìròyìn ọlọ́run ní kàá ibo ní bẹ́ẹ̀ni alukur'an tọ́lọ̀ ti pẹ́ra ẹ̀ ní ọba ahùn bo ní bẹ́ẹ̀nu súnà ti sọ pọ́nà ọba ọba ahò òní àwọn orúkọ ọba àti ìròyìn rẹ̀ mùsùlùmí òdodo tó nígbàgbọ́ a ẹ̀ ká kí ló fẹ́ sọ nǹkan ọlọ́run kó ni mí ọmọ nǹkan kan à kọ̀ọ̀kọ̀ mùsùlùmí ògbódò ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ nígbàgbọ́ sí orúkọ ọlọ́run páwọn ọkọ̀ tọ́nà ọba ń jẹ́ àwọn ọkọ̀ tọ́ dáa ni husna fad'uhu biha ọlọ́run ló àwọn ọkọ̀ tọ́ dáa ó ní gbọ́n 99 nine kan bẹ́ẹ̀ ninety nine kan níbẹ̀ náà àwọn ọkọ̀ ọlọ́ọ̀ yẹn man amana biha wa amila bi muqtadaha dakhala aljanna ẹ̀ńtọ́ bá mọ̀ tó sì ṣiṣẹ́ tọ̀ yọ wọ aljanna ó kọ ọlọ́ọ̀ ninety nine kan bẹ́ẹ̀ ninety kan ìyàtọ̀ ní gbogbo ẹ̀yẹ́sẹ̀ kí ni o ninety àṣìṣe àbí àṣìgbọ́yé ní kárò pé ninety nine ló kọ́ ló kọ́ lóun bá Allah pọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi náà ti dààmú kan bá ba ẹ ti wàhálà bá ba tí wọ́n á fẹ́ bẹ ọlọ́run kí ọlọ́run sí wàhálà yẹn kó kú òfóun kọ́kọ́ bí Allahumma èrè ọlọ́run inni abduk ẹrú sìn rẹ ni mí abdik ọmọ ẹrú sìn rẹ ni lọ́kùnrin wabnu amatik ọmọ ẹrúsìn rẹ lóbìnrin ni mi náà sí àti ibi ẹdìkì aṣọ orí mi báyìí ń bẹ ní ọwọ́ rẹ ọlọ́run máa bí fi ya okùn ìdájọ́ rẹ lórí mi o ti sílì ẹ̀ o ti parí iṣẹ́ lórí ẹ̀ abinu n fi ya kọ̀dọ̀ òkè ìdájọ́ bàbá sì mú wá lórí mi déédéé lò ṣe ọ̀sàbòsí sí mi subhanallah abinu fi ya kọdọ òkè asaluka bikulli ismin huwa lak ọwọ ọlọmọ wa ń bí ọ pẹ̀lú gbogbo kọtọ ń jẹ ẹ má wọn kàn o pẹ̀lú gbogbo kọtọ ọlọmọ ń jẹ samaita bihi nafsak tó o fi sọ ara rẹ̀ aw anzaltahu fi kitabik abọ sọ̀kalẹ̀ sínú tírà rẹ̀ aw allamtahu ahada min khalqik abọ òfin mẹrù kan àwọn ẹrú rẹ̀ àwòsítà sártàbíyì fi ilmi gọ́ìbì indak àbọ̀ òtí ẹ̀ sọ́jáde ó fi pamọ́ síbi ìmọ̀ kọ̀kọ́ sí mi lọ́dọ̀ rẹ̀ antẹ̀jẹ̀ alẹ́ alukur'an rọ̀bí akọ́lbì wà ní ọ̀rọ̀ sọ́dẹ̀rẹ̀ wọ́jẹ̀ láàzùn wọ́n dáa bá mi dégbà yẹn àdìfín yẹn àwọn náà lè lọ ọmọ o àdúrà tó dáa ni kí ẹ̀ máa ṣe ẹ sọ fún àgbà tá a máa ṣe àwọn dùrú tá a máa ṣe ká rọmọdán tó dé pé bọ́ọ̀ bá rẹ̀ sùn one hundred fifty naira àdúrà yìí wàláhì ó sì bá ń bẹ̀ ó nídìí kọ́ lọ kó fàáfà kan pé àfà wọ́n ti aládùúrà kan bẹ àfà sọ́n tafsiri lónìí ní à àdúrà tẹ wá sàn owó ńlá lẹ́sàn ó nídìí owó ńlá kankan ra wọ́n ta àpolówó ọjà ní mọ́sálásí o yẹ́nì ìwé ẹ̀rọ tilẹ̀ one fifty naira two hundred naira ó sì rí àìmọye àdúrà ń bẹ tó sì máa ṣe tọ́lá ó sì máa gbà ọkọ̀ kúrò nínú ẹ̀wọ̀n àwọn tí ń kọ́ ń rógà àwọn tí ń kọ́ sínú ẹ̀wọ̀n lójoojúmọ́ ọkọ̀kọ́ free ah alhamdulillah i set free bọ́n àwọn àfáàdé wọn gba owó lọ́wọ́ rẹ torí pé kí ni o wọ́n sàfẹ́ wọ́n sàfẹ́ gba kọ́ńtàràtì àdúrà lọ́wọ́ rẹ tẹ́ bá wo àdúrà yìí anabi sallallahu alayhi wa sallam anabi jẹ́ kó yé wa yìí pé ọwọ́ kọ̀ọ̀kan bẹ tọ́lọ̀ ọba ń jẹ́ tọ́jà pé ọbẹ̀ nù alukur'an ètí bẹ́ẹ̀ nù sunna bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ètò ọ̀nà òfin ẹ̀ nìkankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ninety nine kan bẹ́ẹ̀ tọ́jà pé àárí nínú alukur'an àrílò ẹ̀ nínú sunna so wọn á lè tán ta káàkiri nineteen names of allah nbẹ nù ẹ tó correct nbẹ nù ẹ tí kò correct nineteen names of allah tẹ mọ káàkiri yẹn àwọn ọkọ kan mẹ́rin tẹ pé kò sínú àwọn ọkọ ọlọ́run nínú wọn ni arashid awa gbogbo alukur'an látòkè délẹ̀ àríbi ti pè ní rashid àwọn onísúnà nàbí sallallahu alayhi wa sallam àrí rashid bẹ́ẹ̀ torí ẹ̀ ìlàwọ̀ fi pè yẹn ní abdulrasheed wọn ni abdulrasheed a ní pé àní rasheed torí pé abudu ẹrú arasheed ní túmọ̀ rẹ̀ àbí ẹ̀kọ́ ni nígbà tọ́nà ọba ti jẹ́ rasheed a sì máa pè bẹ́ẹ̀ èèwọ̀ ni ọkọ̀ tọ́nà ọba sì jẹ́ àìfi pé èèwọ̀ ni lára pé onígbàgbọ́ sọ́nà onígbàgbọ́ sí orúkọ rẹ̀ àti ròyìn rẹ̀ ni pé ó kọ́ tọ́nà ọba máa ń jẹ́ la fi pè é etí ẹ̀ bá jẹ́ ẹ̀ à ń gbọ́dọ̀ fi pé wọ́n ní ká ní ọlọ́run ọba ọba kìíní kan èèwọ̀ ní ẹ̀ṣẹ̀ ńlá ni nínú ẹ̀ ní kíní wa rọ̀fíà táwọn abdulrọ̀fẹ́ kò sí inú ẹ̀ látòkè délẹ̀ nínú súnà kò sí bẹ́ẹ̀ àárí nínú ẹ̀ ní sọ́bùr sọ́bùr àtọ́ni abdulsọ́bùr ọ̀sán abdulsọ́bùr kankan sọ́bùr sọ́bùr àwọn kan wà ń bẹ tó yẹ pé ọ̀pamọ́ fáwọn ọgọ́rùn èèyàn táwọn olùmọ̀padà mú jáde nínú àwọn tíra nínú àwọn tíra súnà nínú ẹni hafi hafi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí délé asmaullahil husna a ẹni tó bá gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ èèyàn ni kéèyàn gbàgbọ́ nínú ẹ̀ pé èèyàn nígbàgbọ́ sọ́nà ọba tọ́nà ọba sọ ọ́nà ayà yìí pé dáadáa ni man ó ní ká gbọ́ ọlọ́run gbọ́ fíì sífàtì kágbàgbọ́ kágbà ọlọ́run bá pẹ̀lú pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ ọlọ́run bá ní àwọn ìròyìn ó ní àwọn ìròyìn tá a máa fi ròyìn rẹ̀ àwọn ìròyìn sì ní àwọn ìròyìn tó pé ni àwọn ìròyìn tó ga ni àwọn ìròyìn tó jẹ́ pé a gbọ́dọ̀ fi ròyìn ẹnìkan yàtọ̀ sọ́nà ni ọlọ́run bá pẹ̀lú rẹ̀ ní àṣẹmíà ọba olùgbọ́rin ọba olùgbọ́ràn lọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba tó gbọ́ gbogbo nǹkan ọlọ́run fi asámẹ́rù ròyìn ara rẹ̀ ó fi àlùbọ́sọ̀ ìríran ó fi ròyìn ara rẹ̀ ó fi alkalam ọ̀rọ̀ sísọ ọlọ́run fi ròyìn ara rẹ̀ ọlọ́run ló ń sọ̀rọ̀ alukurani kí ni o kalamullah ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run bá ń sọ̀rọ̀ ní sì ń sọ̀rọ̀ dì sí i fi ròyìn ọlọ́run ọlọ́run ó ti sọ̀rọ̀ tán kò ti sọ̀rọ̀ mọ́ láti jọ́ tó ti sọ àlùkùránì kalẹ̀ a ah, ọlọ́run sì ń sọ̀rọ̀ ta'ala yóò sì máa sọ̀rọ̀ tó fi àlùkìyàmà torí de eléyìí fi ìròyìn ọlọ́run ròyìn rẹ̀ ọlọ́run bá ló ń lọ́wọ́ àní sọ pé ah, ọlọ́run ti wá lọ́wọ́ ẹ ti fẹ́ sọ nìyẹn ah, bá ti ló ní ó ní náà nìyẹn ọ̀wọ́ ọlọ́run lọ́wọ́ kọ́ wa máa sọ́wọ́ ni torí pé ti ń ọwọ́ tiẹ̀ náà báyìí ọlọ́run irú ọwọ́ wo ni ọwọ́ tó ṣe déédéé ọlọ́run subhanahu ta'ala ọlọ́run ní gìgísẹ̀ irú gìgísẹ̀ wo ni ètò ṣe déédéé rẹ̀ ọlọ́run ní ọwọ́ òun méjèèjì ọ̀tún ni wàkíltà yàdáyìí wàkíltà yàdáwù yẹ̀mí ọwọ́ ọlọ́run méjèèjì kí ni o ni ọwọ́ ní ọ ní sọ́jà ìka kọ́ àmọ́ ṣèkà tiẹ̀ náà báyìí abẹ̀dẹ̀n gbogbo òròyìn tọ́nà ọba bá ti fi rinlẹ̀ fúnra rẹ̀ ìwọ náà gbà pé ròyìn ọlọ́run ni nùjírí kama kanat bó ṣe wà láàánú ṣe apply rẹ̀ gbìgọ́rọ̀ wheeling láì ní yí padà káwá change ìròyìn sí ròyìn míì kánà kò yéyìn ni ọwọ́ kọ́ lọ́rùn sọ́mbẹ̀yìn agbára ni kì í ṣagbára ọwọ́ ni. wala tashbi'in a sì ní fi wé tẹ̀yàn a ní fi wé tẹ̀dọ̀ ọlọ́run wala ta'tilin wala ta'tilin a sì ní pa ọwọ́ ìdá kání kò tiẹ̀ sọ́wọ́ àti ìròyìn àkó tiẹ̀ lọ́wọ́ kankan a ní ṣe báyìí ara pé àgbà náà bá Allah gbọ́ni subhanahu wa ta'ala walakinna al man amana billah ẹ̀ńtọ́ gbọ́ náà bá gbọ́ ìgbà ọlọ́run bá gbọ́ ẹni tó gbọ́ ọlọ́run bá gbọ́ ìní dáadáa wal yawmil akhir tó sì gbọ́ ọjọ́ kẹyìn gbọ́ ẹni tá a lè pè ní ẹni tó ṣe dáadáa ó lẹ́ ẹni tó gbọ́ ọlọ́run bá gbọ́ wal yawmil akhir ó sì gbọ́ ọjọ́ kẹyìn ọgbà gbọ́ wal malaika ọgbà màláìka ọlọ́run bá ọgbà gbọ́ ẹni tó gbọ́ ọlọ́run bá gbọ́ tí kò gbọ́ ọjọ́ kẹyìn gbọ́ jàmáà kò nígbàgbọ́ sọ́nà à ń bọ̀ ń bẹ̀ wal kitab ó sì gba àwọn tíra tọ́nà bá sọ̀kalẹ̀ ó gbà wọ́n gbọ́ wan nabiyyin ó sì gba àwọn ànábì tọ́nà bá sọ̀kalẹ̀ ó gbà wọ́n gbọ́ nínú àyà yìí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ọlọ́run sọ márùn nínú àwọn ntàmẹ̀sí arkanu al-iman àwọn orígun ìgbàgbọ́ kọ̀wáìdù iman. Al òpó ìgbàgbọ́ mẹ́fà ìní nínú àyà nìkan ló ń sọ márùn bẹ́ẹ̀ al-imanu billah wal malaika wal kitab wal kutub wal nabiyyin wal yawmil akhir ìgbàgbọ́ ọkùn kí ni wal qadar àti kádàrà tọ́lọ̀ sọ náà àyà mi ẹnìkan wa ní jó ń kò ní jẹ́ tá fi dáadáa ròyìn kó mú kan àwọn kan kó fi kan lẹ̀ àbí kó mú márùn kó yọ̀ kan dànù àfáàṣẹ gbọ́n tẹ́ sọ mí gbàgbọ́ ṣùgbọ́n kádàrá mi ò gbàgbọ́ ń tèmi tọ́ba ẹni sọ bẹ́ẹ̀ jẹ́ mọ́ kì í ṣe mùsùlùmí kì í ṣe onígbàgbọ́ òdodo toró ń gbàgbọ́ òdodo dandan ni ó gbọ́dọ̀ gba gbogbo àwọn nǹkan ìpátá ó gbọ́dọ̀ gbà wọ́n gbọ́ yọ gbọ́jọ́ kan gbọ́ yọ gbọ́ àwọn màláíkà gbọ́ pẹ̀lú àwọn òròyìn wọn yọ gbà wọ́n gbọ́ ọ̀rọ̀ kọ̀ọ̀kan lórí àwọn nǹkan kọ̀ọ̀kan yìí odidi wáàsí kọ̀ọ̀kan ni táwa bọ̀ mi ọ̀rọ̀ ọjọ́ kan yìí odidi wà sí ni but sọ straight down torí time ọlọ́run bá ní n ti ń jẹ́ dáadáa nìyẹn kò tó wá pin sórí ẹ̀ o sẹ́ẹ̀mọ̀ pé táwọn jíò ń bọ̀ nígbà àwọn kọjú sí ọlọ́run ń kọ́ dáadáa àwọn ànábì ọlọ́run tẹ̀ ń takò yìí ẹ gbà wọ́n gbọ́ táyé pé èèyàn dáadáa ni tíra tá a sọ kalẹ̀ fún wọn ẹ gbà wọ́n gbọ́ àwọn màláíkà tá a gbéṣẹ́ fún ẹ gbà wọ́n gbọ́ kódà ọjọ́ ọ̀kan yìí ẹ gbà wọ́n gbọ́ ọlọ́ni wà áàtàl mal nígbà wọn bá gbogbo àwọn èlé àwọn tá a sọ ìgbọ́tán wà áàtàl mal kọ̀wá ní a ah, nígbà tí nígbàgbọ́ sáwọn òpó gbàgbọ́ mẹ́fẹ́fà ó ti tán kò sí nǹkan kan mọ́ nílá fi mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó pé ni ẹ̀sìn tó ṣàtúnṣe láàrin èèyàn àtọ́ba tó dáa àtàrin èèyàn síra wa ni ẹ̀sìn Islam bó ṣe rí nìyẹn àárín àwọn àtọ́ba tó dáa wọ́ọ̀dà àárín àwa àtẹ̀yàn àwa ara wa náà ṣe kí ni o yóò dà yóò sunwọ̀n ọlọ́run ni wọ́n áàtàl máàlì lẹ́yìn ìgbà tó bá ṣe léyìí tán áàtàl máàlì ala ala hubbihi dáwìl kòròbà yóò wà máa fún àwọn tó súnmọ́ àwọn tó súnmọ́ yóò fún wọn ní nínú dúkìá tọ́lọ̀ ọba Allah subhanahu tọ́lọ̀ ọba fún yóò fún àwọn náà kò ní máa dá ntọ́nà ọba fún náà kò ní ní èmi òun lòún ṣiṣẹ́ ibi ń tá a ti mọ̀ náà ni pé ọwọ́ kan ní ṣiṣẹ́ ìgbà ọwọ́ ní iná ẹ̀bẹ́ ẹ̀kọ́ ni kò ní dúndùn pé èmi mò ń ṣiṣẹ́ náà táyà pé ibo ṣe ń ṣiṣẹ́ òun gbogbo owó sẹ́ẹ̀ rẹ nìkan ìwọ nìkan ló fẹ́ máa dá ni wọ́n náà ní gbádùn mọ́ ìbẹ́ mò ń ṣiṣẹ́ after all èmi nìkan máa jẹ gbogbo ẹ̀ ìwọ kò ní gbádùn wọ́n á tàn máa dáwìl kùrùbà ọlọ́ni kó fún àwọn tó súnmọ́ àwọn alásùnmọ́ rẹ̀ àwọn ẹbí rẹ̀ kó fún wọn nu tọ́lọ̀ ọba Allah tọ́lọ̀ ń fún nínú dúkìá kó fún wọn nínú ẹ̀ àwọn tó wá jẹ́ alásùnmọ́ èèyàn jẹ̀mọ́ ó lè túmọ̀ sí fámílì èèyàn ó sì lè túmọ̀ sí kíni o àwọn alásùnmọ́ ládùúgbò ó lè jẹ́ alásùnmọ́ àdúgbò ó lè jẹ́ alásùnmọ́ ẹbí ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run ní kó fún wọn nínú ẹ̀ ẹ wá wo àwùjọ tá a wà lónìí ó ti wá dá àwùjọ tó jẹ́ pé ẹni tó ọlọ́run bá ti fi lè kẹ́ díẹ̀ báyìí yọ àkọ́kọ́ tí ọkọ̀ ṣe ní kíni o yọ ọkọ̀ san fún fámìlì náà wọn àwọn ọ̀rẹ́ rẹ̀ tuntun pé sọ fẹ́ fi ẹ̀mí gígùn lówó yìí <laughs> yóò ní òun fẹ́ fẹ́ ẹ̀mí gígùn lówó ni kó kúrò ní ìtútábà bíi àbọ̀jọ tó ń gbé bó wá ní kó lọ lọ sí ọ̀nà GRA lọ́nà alákíá tó jìnà dáadáa akálà fẹ́fẹ́ ẹni tó fẹ́ wá bẹ̀rẹ̀ yọkọ̀ ronú owó mọ́tò àbí kọ́ lọ sówó dé estate lọ́nà mí lọ́kẹ́ tó fẹ́ wọ wá gan yóò ti máa dá pamọ́ láti bí ọjọ́ méjì òun náà ìyẹn ó dẹ̀ make sense o jẹ̀má wàláhì kò sínú ìwà mùsùlùmí nígbà ọba ti ń jìnà sẹ́bí bóòlù ó sì ní bùkátà nù nígbà bá ti jìnnà sára báwo ló ṣe mẹ́ntì ó yẹ kó ṣe dáadáa sí nínú wọn ọlọ́run ni wa atal mala ala hubbihi dawil qurba kó sì ná nínú dúkìá rẹ̀ kó ná fáwọn tó súnmọ́ fáwọn tó súnmọ́ kó fún wọn wal yatama kẹsà àwọn nìkan nínú àwọn nǹkan tó nífẹ̀ẹ́ sí nínú dúkìá rẹ̀ ala hubbi ní tó nífẹ̀ẹ́ sí nínú dúkìá kẹsẹ̀ tí ò wúlò iná ọmọ fi tọrẹ kèése tí ò gbádùn iná ọmọ fáwọn èèyàn ẹlòmíì kò lè fún èèyàn ní nǹkan láyé àfi nǹkan tí apá nǹkan bá fún báyìí ìdààmú ló gbélé lọ́wọ́ wọ́n bá gbá àǹsẹ̀tì fún àǹsẹ̀tì ojoojúmọ́ ní ọmọ tó ṣe bó fún lásọ kò lè wọ́ lóde táwọn yóò tẹ̀lé lásọ wọ́n lọ́wọ́ wọ̀ yìí àìmọyemọye bẹ́ẹ̀ nǹkan tó dáa ní òfun ọlọ́ni àtàlùmọ́lẹ̀ ala hubbihi dhawil qurba ntọ́ náà nífẹ̀ẹ́ sí ẹ oníkọ́ fún àwọn tí wọ́n fẹ́ fún nínú àwọn alásùnmọ́ rẹ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala sọ sọ́tà alimọ̀ ọlọ́ọ̀ni lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun ọwọ́ yóò lè tẹ dáadáa táàfì na nínú nǹkan táyìn náà nífẹ̀ẹ́ sí níta yìí náà fẹ́ kọ́ fún yín ìníkẹ́ fún yàn Ramadan la wáyé nígbà tá a bẹ̀rẹ̀ la fẹ́ yọ zakatul fitri nígbà yẹn Ramadan kọ́lọ́n kó sí fún wa ẹ̀rọ níta àwọn òfin ayọ̀ jáka àgbàdo tó pé ó gángan ò lè rà jẹ lọ́jà rọmọdún àwọn àtakò sí kò lè rà lọ́wọ́ lọ́wọ́ àgbàdo white tó less tẹ́ńtà bẹ́yà bíi sixty naira per combo yọ̀wọ̀ ara tẹ́ pé àwọn àgbàdo tẹ́ fi ń ṣe oúnjẹ adìẹ <laughs> la hawla wala quwwata illa billah òun náà ṣerú ẹ̀jẹ̀ ńlẹ̀ rẹ o yọ wà rà báyìí yà gbé lọ fáwọn èèyàn ní ọjọ́ ọdún yóò ní ebi ẹtì ní oúnjẹ tá à ń jẹ lu àníkà fi yọ ẹ dákun àgbàdo tó gbé lọ tó ti bá lọ tó bá tẹ̀ ti bá lọ bọ́yọ̀ ti fi bìsí bá ṣe túwó ni yóò sì ní jẹ ní ọdún nígbà tí ní ọmọ fowó yọ zakatul fitr wọ́n á gbẹ́gbàdo lọ ẹlòmíì kókó gaari tó bá jẹ́ gàrí gàrí sì dá gàrí ṣe dàbà àbí kókó gàrí láàyè tó yẹ pé wọ́n sàlọ́ ọmọ tuntun lọ lé ẹlẹ́rọ ni tó yẹ pé tó bá gbé fóònù náà yóò kóró ojú sí ẹlòmíì kò tó wá ní gbé kókó lọ wọ̀lá gàrí tó jẹ́ pé igi tí ń bẹ́ẹ̀ mẹ́ báyìí ẹ rò pé wọn ò tiẹ̀ process rárá ni yóò ní wọ́n sàti ní zakatul fitiri a kì í zakatul fitiri báyìí in tí wọn náà fẹ́ tẹ́tí máa fọ ẹ̀yán pẹ̀kẹ́ tiẹ̀ náà ní ẹni kò fi yọ ọlọ́ba subhanahu wa ta'ala ọlọ́ni wa atal mala ala hubbihi dawil qurba àwọn olùmọ̀ tó tú sọ́nà míì wọ́n ní yóò fún ẹni tó súnmọ́ ala hubbihi lásìkò tó náà nífẹ̀ẹ́ sówó àsìkò tó náà ní bùkátà sówó yẹn kìí excess nínú dúkìá tó náà ní bùkátà sí wọ́n ní bìbìmánẹ́ ala ìgbà tó náà sì ní bùkátà sówó yẹn yóò fọ ẹni tó kò ní ní bínú owó nǹkan náà ni ìgbà tí ọ̀tọ̀ nǹkan gan ní sọ́dá kò dáa jù tí yẹn máa ṣe ìgbà tí ọ̀tọ̀ nǹkan yẹn kì ìgbà tó ti wá pọ̀ gbà ìgbà tí wá ló hàn ìgbà tí nǹkan yẹn òun náà máa ná kò ní dúró dìgbà tó bá tó pọ̀ wọ́n nígbà yẹn gangan òní sọ́dákọ̀ ńlọ dáa jù mo rò pé clear wọ́n nínú ìtumọ̀ ayà yìí òǹlẹ̀lẹ̀ yìí ọlọ́ni wàlìyàtàmà yóò tún ná dúkìá yìí yóò ná fáwọn ọmọ òrukàn àwọn ọmọ òrukàn yóò fún wọn ọmọ òrukàn àwọn náà làwọn ọmọ tó yẹ pé kí ni o wọn ò ní bàbá láyé má wọn ò sì tí ì bàlágà wọn ò ní bàbá láyé mọ́ wọn ò sì tí bàlágà tí ọba tó wá ní ìyá láyé mọ́ sẹ́mọ̀ kó tó wá lé díẹ̀ àbí bọ̀ téèyàn bá fi lè ní bàbá láyé mọ́ àní dúró dìgbà tí ọba níyà mọ́ ká tó pè lọ́mọ òrukàn ọmọ òrukàn òun náà ni mọ̀nfàkọ́dà wà lídà ẹni tí ò ní bàbá láyé mọ́ tí ò sì tí bàlágà ọmọ òrukàn nìyẹn á máa tọ́jú ẹ̀ á máa tọ́jú ẹ̀ kèsì ìgbà tí ìyá rẹ̀ bá wà ní opó nìkan ìyá rẹ̀ kò ní opó á máa fi nǹkan ránṣẹ́ sí i a máa lọ bẹ̀ wọ́n wò a máa tọ́jú wọn a máa fún wọn nínú nǹkan táwọn náà níyàn ṣùgbọ́n tó bá ti fi lè bàlágà tó náà ti tó sẹ́ẹ̀ṣe tó ti tójú bọ́ kì í ṣe ọmọ òrukàn mọ́ so clear ẹlòmíì ó ti pọ́ ọmọ forty years yóò ní ẹ̀sìn máa wò mí o ọmọ òrukàn sì ní mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ọmọ òrukàn ọmọ ọdún mélòó ní ìrìn ọ̀rẹ́ pẹ́ bí forty three ni bọ́ọ̀lá sí ajọ́ ọmọ orúkà ní bàbá àti aláyé mọ̀ àná ayé sọ ọmọ orúkà sá ọmọ orúkà lọ́mọ tó pé kò lè dá kò sì tí dàgbà kì í bàlágà wà á dáwìl qurba yóò sì máa fún dáadáa ní kọ́ máa tọ́jú ọmọ orúkà kọ́ máa tọ́jú wọn wal masakin àtàwọn masakin àwọn aláìní àwọn aláìní kọ́ máa fún wọn kọ́ máa fún àwọn náà àwọn aláìní wọ́n láwọn aláìní láwọn tó ẹgbẹ́ kí ni o wọn ò ní nǹkan tá lè fi tọ́jú ara wọn àwọn olùmọ̀mọ́ sì yàtọ̀ láàrin alfukọrọ wal masakin àwọn olùsì àtàwọn aláìní wọn láláìní òun náà ní kí ni o mẹ́nu dọ́rọ̀ bá ti olè mẹ́sìkánà ẹni tí yẹpẹrẹ ti là ó ti nà mẹ́lẹ̀ àwọn miskinan dáàmà tẹ̀rọ̀bà àwọn miskinan dá mẹtẹrọba miskin tọ́jà pé òsì ti pò mọ́ yẹ pẹ̀ ló jẹ́ pé miskin ó wọ́ọ̀sì ju fakir lọ fakir sì lè lásán ní fakir olùsílẹ̀ ní olùsílẹ̀ ó lè lásán wọ̀ kódà ó lè rọ́ tí ó nà bí ìlàjì oṣù gbọ́tọ̀ tún ra lè pín méjìlá ẹ̀ nígbà tí o sọ́ra fi lóun parí báyìí ojú òtún fẹ́ yọ fún wàhálà fakir nìyẹn ṣùgbọ́n miskin wọ́n ní òun kò tiẹ̀ ní tí ọ̀nà dìlàjì oṣù ó lè lọ́wọ́ ọjọ́ méjì mẹ́ta lọ́wọ́ miskin nìyẹn àfò náà tá a bá ti rápẹrẹ mọ́síkánà lára èèyàn mọ́síkánà wa ni èyàn lè wọ́ gángá ó sì wọ́ sọ tọkọ jẹ́ miskin tá a bá ti rí mọ́síkánà lára èèyàn ọlọ́run ni ká fún òun náà ká fún almasakin àwọn aláìní àwọn tí wọn ò ní tí ó tó wọn nínú oúnjẹ ni àbíbùgbé ni àbáṣọ tí wọn wọ á fa wọn náà ní déédéé ní tí wọn fi gbọ́ bùkátà ara wọn anabi sallallahu alayhi wa sallam anabi ni laisal miskinu bihada tawafi ladi tarudu tamuratu wa tamuratan walukumatu walukumatan kẹsẹ olùsì kẹsẹ miskin miskin aláìní ilẹ̀ tó jẹ́ pé òun náà ró kèlè kan òkèlè méjì jẹ kódà òun náà rí támùlù kan àbí támùlù méjì jẹ miskin kan yẹn anábì ni wàlàkínì wàlàkínì ni miskin miskin aláìní alladhi la yajidu ginan yughni wàlà yuftanu lahu fayutasaddaqu alayhi wọn lè jẹ́ pé kò ní ọ̀rọ̀ kankan tó le tó kò ní tí ó tó tó bá róúnjẹ àárọ̀ báyìí ọlọ́run má fàdéwó kàn wá ṣàánú wa arísìkí tó kọ̀ pèsè ẹ̀ fún wa tó bá rí tààrọ̀ jẹ báyìí tó bá ti jẹ́ tó ní ọmọ ronú pé bóun tàn sóòtù ṣe wọlé o kò lè rí nǹkan kò lè róúnjẹ àárọ̀ fi pamọ́ dọ̀sán miskini ó lè ju fakir lọ anabi sallallahu alayhi wa sallam anabi ni wala yuftanu lahu fatasaddaqu alayhi kódà níbi tí miskin lágbára dé la yuftanu lahu àwọn èèyàn ò ní fura sí bólósì ni pálá ìní ni fàwùtà sọ́dọ̀kọ̀lá kí wọ́n wá ṣe sàárà fún ẹ máa wọ nǹkan wọ́n ó lè wọ aṣọ tó dáa sẹ́ni pé nǹkan kan yóò wọṣọ yóò sì jókòó kò ní sọ̀rọ̀ ẹlẹ́mọ̀ sọ̀rọ̀ kan máa bá ń dá sí ebi ó sì máa pa kò ní sọ pé bí ń pa àwọn yóò sì pé àbúrò wọn ò ní problem kankan wọn ìrísí rẹ̀ ọ̀jọ́ rí sí pé bí ń pa ebi sì ń pa arábìnrin ni miskin nìyẹn ẹ ní furasi ní pọpọ ẹsẹ pẹjẹ afun ní nǹkan tẹ ẹ bá dá ara gá miskin lélẹ̀ ọkàn wọn sọ tó dáa ni bóyá àwọn sọ tó tẹrẹ pé a ti wá gbọ́ kí wọn kọ́ mọ̀ yẹn pé bí aṣọ wọn ti mọ̀ pé nǹkan ṣe wá ní sàn wọn sọ òun náà sì jáde ńlẹ̀ yóò sì jókòó bọ̀ látàárọ̀ tẹ bá ti jọ jókòó tọ́jà pàdé ọ̀sán Ramadan ni lẹ́yìn kẹjọ sàrà kẹjọ kí n kọ́ sí jọ jókòó kò ní ronú pé à ẹjá lọ ra ẹ̀wà àti gàrí kò ní sọ torí pé kò sówó tí ó fi rà nígbà bá ti bára ọjọ́ a bá ti rí pé àbúyọ mẹ́sàn-án jẹ láti bí aago mẹ́wàá tá a ti jókòó òní èsì sì jẹ́ ọmọdé kì í ṣe jẹ́ àlàmísì ilé pọ̀pá ní wọ́n gbá àwẹ̀ àbú bóòní ṣe bóòní búrẹ́dì <laughs> bóòlẹ̀ wa á lọ́ra wa àmì mọ́ wúra wa ràn torí pé èèyàn ò ní tètè fura yóò wá gbé bí wọn yóò tó wá gbé lọlé ṣùgbọ́n nítorí pé ó tàn wá kà sàrà nítorí ọlọ́run o ẹ fóun lówó ọ̀ràn àìlè ṣùgbọ́n lè má béèrè mínà látàrí kí ni o arọ́ arọ́ mà tì í pé hàn ah, bó ni o ṣe wá jẹ yóò àpèbí mọ́nà anabi sallallahu alaihi wasallam miskin nù ọlọ́run á ní ẹ fóun náà dáadáa ní kẹ́ ẹ náà kò níbi ṣùgbọ́n ohun àmàlà àmà. ẹni tí sì gbọ̀nsẹ́ kí ni o kò lówó ó tàṣí mi láàmà èèyàn mẹ́tọ̀ lè dúró méjì méjì ọlọ́ba sùfàánù ọ̀tá ara ní ẹ̀fù náà ẹ̀fù miskin náà wabin sabil wabin sabil ẹ̀fù ibnu sabil náà ibnu sabil ìtumọ̀ bíi mẹ́ta ó ní àwọn olùmọ̀ ni wọ́n fún òun náà wọ́n ní ìtumọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ní abdoif àlejò àlejò tẹ́ ẹ̀kàn rí láàrin yín tẹ́ wá ń rún ọjọ́ kìíní ọjọ́ kejì àmọkùnrin bíi tẹ́yìn pa á challenge ẹ̀gbẹ́ akílẹ̀ ń wá irú ẹ̀ ti ṣẹlẹ̀ mọ́ṣáláṣí wa rí wàláhì arákùnrin kan ń lọ ibì kan ó sì jókòó sẹ́yìn bẹ́ẹ̀ yẹn day one day two day three ojú tí àti bèrè ó sì wà stranded kò lè bèrè lọ́wọ́ anybody àti wàá gbọ́ kí wọ́n á ní kò ń dìde ká máa dáwó fún un wàláhì owó tọ́lọ́ táwọn mùsùlùmí dá fún mi masha Allah ara ti pé á ah! kí wọ́n á lọ máa béèrè owó ó sì jókòó kò sí bẹ́ẹ̀ nìkankan sọ̀rọ̀ yóò tóbi ọdún méjì ní ìsìn tí màá gbàgbé abdoif wọ́n lálejò afáàsá ibùdó jùlẹ̀ ọ̀dọ̀hákọ̀ mọ̀kọ́tì àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní túmọ̀ ibùdó sẹ̀bí ni àlejò tẹ́ẹ̀rí ẹ̀sẹ̀ dáadáa sóun náà àìtorí pé èèyàn jálejò káwa rẹ̀ jẹ nínú àwọn àdéhùn tí mẹ́lá àwùjọ tiwa nìyẹn tá a bá lè pàlejò lẹ́nìkan opportunity dé pàápàá jùlọ àwọn mọ́tò àtàwọn ọlọ́kadà tó bá ti rí pé ẹ̀ mọ́tò ẹ̀ lọ́wọ́ yìí ọ̀kadà ẹgbẹ́ mọ́ ń lọ mọ́ ń lọ àrọ̀rọ̀ à àrọ̀rọ̀ ẹ̀ńdó yìí mẹ́bí mọ́ ń lọ dáadáa gbọ́n àrọ̀rọ̀ wọn sápè seventy naira ní gbé o lápèjúwe ó lé ní one fifty ẹ ságbé mi kọ́sàbí débi tí ń lọ àdóyìf àlejò ń tá a máa ṣe dáadáa sí i nínú dáadáa tí wọ́n fi pè yàn lẹ́ni eré ni pé kó o ṣe dáadáa sálejò àlejò ẹsẹ̀ ń tẹ̀yìn àmọ́ ṣe àìdáa sí anabi sallallahu alayhi wa sallam anabi ni la yu'minu ahadukum hatta ala man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfa ẹ̀ ń bá gbọ́ náà bá gbọ́ àtijọ́ alkiyama ìjọ ọ̀gbẹ́yìn ìjọ kẹyìn kọ́ pọ́n àlejò rẹ̀ lé àlejò lálejò ọmọ jẹ à nítorí ẹ̀ka wa ara àlejò jẹ ká nígbà tí ọmọ bìí ti ń lọ ká rẹ jẹ iye tó ń gbẹ tó jó ń lé inú ògbé òmìnà iye tó ń gbé kódà tó ọba tó lè ṣe dáadáa sí dáa ibi ní seventy naira yín dé o mo torí pé ẹ̀mọ́ mi ti nà ẹ̀mọ́ ẹ̀dín tó súnmọ́ kí n tó sún yín wájú dẹ̀ sí kó lè kẹ́ ẹ̀ lè bàa rí ládàgbà ẹ dákun epo tó bẹ́ẹ̀ fi súnmọ́ wájú ó lè mọ̀ lè po five naira epo mélòó lọ́kadà ń lò tọ́kadà bá ní láti bí ìdè dọ́míàdì ó lè má lò jẹ́ po fifty naira lọ ibi sọ́mi yóò ní kí ni ṣé mo yá owó kẹ̀kẹ́ lọ́wọ́ rẹ ni àbí mo ìran mi jẹ̀ràn rẹ lówó ẹ dàpọ̀ ìgbà wo la fẹ́ bẹ̀rẹ̀ dáadáa dáadáa tí bẹ ní nkí àwa nìyẹn o tọ́pẹ́ tá a bá ṣe ẹnìkan ò ní bí wa a nídìí ká jábọ̀ fẹ́ nìkan torí de eléyìí wọ́n ní tuma ibn sabil ó ní àlejò wọ́n ní tuma kejì anna anna alladhi yamurru bika musafira wọ́n lálejò ó ní arìnrìn àjò wọ́n ní ibn sabil ó ní arìnrìn tó kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ arìnrìn ni wọ́n náà gba arìnrìn lélẹ̀ ọ̀ wá ṣe dáadáa sí kan ní ti ń bọ̀ ibì kan ní lọ ó dáadáa sọ nà afa sọ eléyìí afa àmukọ́tì àmujahid àwọn náà sọ wọ́n ní imam Ahmad sọ yìí pé huwa bihi yuridu náà ní yìí pé ọ̀nà ibi tí ń lọ ọ̀nà ti gé ìlú mi ní sí ń lọ ń bọ̀ láti ìbàdàn ń lọ ọlọ́rin wọ́n bá ní kò sí lọ́rin straight o ọ̀rẹ́ kọ̀ọ̀kan wọ ìbàdàn ní wọ́n bá pé akọ́jọ́ máa ń lọ wọ́n sáwọ́ ìbàdàn kó dé ìbàdàn nǹkan bá dàrú báyà wọ́n ti jí báàgì rẹ̀ lọ́nu mọ́tò wọ́n ti sì gbé ah ó débi tí ó ti sọ ẹrù kalẹ̀ báyìí ọkọ̀ wà báàgì tì ní kò sówó ah irú bọ́ọ̀lù òun sì ṣe irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ibò lọ́n ìlọrin jẹ̀máà lóòótọ́ wọn ti pọ̀ láwùjọ tí ó lọ lọ àbùjọ tí ó sì lọ kò sí ní tó burúkà náà ràn lọ pé àfa ìlọrinlẹ̀ lọ kò sí problem ẹgbẹ́ àjọ débi ọkọ̀ ọlọ́rin á sanwó ọkọ̀ yín kódà tó fún mi five hundred ẹ̀ tó fi gun káàbù tẹ bá dé lọrin ẹni tí máa ń lọ lọrin tòótọ́ yóò kó sínú ọkọ̀ ọlọ́rin ẹ ti sanwó rẹ̀ ṣùgbọ́n tí ò nígbà tẹ́ bá dé <laughs> yóò tún ní <laughs> afa ntaajẹ làwọn àlọ lọrin torí di eléyìí ẹ bá ti lóun lọ bìkan ẹ ń sákì mọ ń lọ ẹ ọkọ̀ ajá mi lẹ ẹ mọ wọrí ẹ jẹ àmì débi ọkọ̀ sákì wọn náà kò sí tó dáadáa ní fáwa àwọn gbẹ̀san lórí ẹ kódà ká dá ọjọ́ láàrin ara gbé wọ́n mú hundred naira wa two hundred five hundred a sì rí bí wọ́n ta tó tó ọkọ̀ sákì a sì mú débi ọkọ̀ sákì ẹ má gbére lọ́wọ́ torí bá ràn lọ́wọ́ ọlọ́ba ni wàdà tó sùfàhà amuwalakum alẹ́tì jẹ́ alallahu lakum kìyàmà ẹ má ṣe fóòmù gọ́ọ̀mùkú mẹ́kọ̀ọ́ ẹ má fún lówó yín ó tọ́nà ọba Allah tó fún yín láti jẹ́ kìyàmù lọ́dọ̀ yín àwọn ará ẹnìkan kan wàá parọ́ lóòótọ́ alẹ́ fún àlẹ́sẹ̀ kankan tá a bá fún ṣùgbọ́n àrùn lọ́wọ́ lórí kọ́mọ̀sà burú yẹn mọ́ tọ́ba dẹ́pẹ́ ti ń parọ́ nígbà mọ́rọ́kùnrin ní yíyànjú ó lóun lọ ọmọ àdìo obìnrin kan rí mi astafula níwájú ui wọ́n bá ní ó ti kọ́kọ́ rí mi nìkan rí kọ̀ mẹ́rin pé wọ́n ẹ̀dá èèyàn náà wọ́n bá ní àwọn ń lọ kíní kan tọ́ wọ́n bá tún ọmọ ọkàn rí mi ui ni wọ́n bá tún ní afa ẹgbẹ̀lẹ́ ibi báyìí mọ́ ń lọ mo ní à sí wọ́n kọ́ lọ mọ pàdé ní ibi mi next available bus lọ́wọ́ ọkọ̀ ti gbọ́n lọ́jọ́ ọkọ̀ kan náà ní kò tí ẹ̀ béèrè pé lòun gbé ọkọ̀ ń lọ́jọ́ ní straight pé ah àṣírí ti tú torí ẹ̀ ẹ bá lòun lọ bìkan kò sí ní tó burú ẹbí lọ́kọ̀dé alẹ́ ìwọ kọ́ ni ó fún mi ní owó ọkọ̀ tó lè mi ò lè fún ọ àwọn ọlọ́pàá orí wọn pé jù bá ń lọ àbí ẹ̀kọ́ ni wọn ò lè dé owó padà fún pé hàn lọ wá tẹ wájú torí di eléyìí ṣùgbọ́n tá a bá rí pọ́ wá bá wọn tọ́nà ti dì má ọlọ́wọ́ bá ní nínú dáadáa ní ká ṣe dáadáa sí ká má generalize ẹgbẹ́ bó ṣe ṣe nìyẹn àwọn fáìn bára gbogbo kan máa lọ Ṣakí sáà ti rí nbìkan rí tẹ́lẹ̀ ni á ṣèwádìí ẹ̀ bóyá lóòótọ́ iní lọ àbírọ́ ní pa kámẹ́ ní pé ẹ ah, gbogbo bákan náà ní lóòótọ́ èèyàn èèyàn bú ti bèèyàn rẹ jẹ́ ṣùgbọ́n kò sẹ́ńtì ò lè ha abẹ́ pé kò sẹ́ńtì ò lè ha lọ́lọ́run fi sọ pé ibnu sẹ̀bi wọ́n láyẹn lè ló lọ́kọ́ ha ẹnìkan ti páàkì mọ́tò mọ́ aláránjọ́ kan rí mọ́tò mọ́tò tó gbẹ mọ́tò ńlá ó ní sàmúlò kọ́ àfọwọ́ sàtò ó ní epo tán lójijì fúẹ́lì gèjì yẹn ò òun ò sì máa déédéé epo ti mẹ́mẹ́ òun kàn nídìí two thousand naira kó n fi repo lé epo yìí kódà tọ́ba rí ibi jọ́ mélòó báyìí ẹ padà wàá gbà yìí ti máa ń fi repo yìí ṣé kí ló o ibùdó sẹ́bìrì ló náà òun náà ti há sójú ọ̀nà nìyẹn ẹ̀yẹ́ lè gbọ́kọ̀ ojú ọ̀nà kọ́ há ẹ̀yẹ́ lè máa rinsẹ̀ kọ́ há ẹ̀yẹ́ lè wọkọ̀ kéjì owó rẹ̀ lọ kó di ibùdó sẹ́bìrì ṣùgbọ́n orí ẹni bẹ́ẹ̀ náà pẹ̀lú bí gbogbo ẹsẹ̀ rí kéde gbogbo ẹni tí wọ́n ń lọ tí ń bọ̀ ní ọmọ pè wọn ò ní dá lóhùn wọ́n ló lùkù ìrísí rẹ̀ dáa wọn ni ẹjọ wọn nà ọ̀nà àfáìn bàrà ọgbọ́ ìnáwó wá wá bòmí lọ torí ìdí eléyìí ó ní pé wọ́n ní Imam Ahmad ibn Hanbal wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní eléyìí náà dẹ̀ni ìtìyà àràfà ibn Jarir at-Tabari rahimahullah wọ́n ní ìtumọ̀ míì tó tún ní òun náà ni pé wọ́n ní bùsẹ̀bí òun náà ni pọ́ǹtì wọn kẹta alladhi yuridu safaran wala yajidu nafaqa ẹni tó jẹ́ pé kéétì ẹsẹ̀ kó ti há sọ́nà ọ̀sẹ̀ fẹ́ máa lọ ni kèé há sọ́nà ṣùgbọ́n fẹ́ lọ bí ẹni tí ń bẹ́ẹ̀ lu òkèrè tí ń kẹ́kọ̀ọ́ ọwọ́ afẹ́ ọparí ẹ̀kọ́ rẹ̀ ọfẹ́ máa lọ lé sẹ́ǹtún náà tọ́lọ́ ní ká yọ zaka fún ni kí ni o ibnu sabil àbí ẹ̀kọ́ ni ilé zaka wa ni wọ́n máa fún àwọn olú àwọn bá ń lówó pé ó ti kúkú parí ẹ̀kọ́ rẹ̀ yóò sì lọlé wọn wọ́n wà fún ní zaka zaka owó tó tóra tíkẹ́ẹ̀tì tí wọ́n lè mọ̀ fi èlé lé o mọ̀ wọ́n gbé tíkẹ́ẹ̀tì ní lọ́ba yìí ibo lọ́n lọ Lagos ló ń tọ́ba dé Lagos so de ìpè tí mo dùn tó ti wá òun lòun dé bẹ́ẹ̀ no problem wọ́n sì bára from bóyá Kuwait to loss. Lagos ticket yóò sì bára rẹ̀ ń bẹ̀ yóò ti pọ̀ ara rẹ̀ àti dẹ́kọ̀ọ́ ẹ wá gbé wa o torí ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ náà ibnu sẹ̀lì ńlò náà ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ọlọ́run ní ká ṣe dáadáa sí wọn wípé nínú dáadáa ẹni tá a lè pè ní dáadáa lélẹ́yìn ọlọ́run ní subhanahu wa ta'ala wal wasailin bákan náà wasailin àtàwọn tó bá wá tọrọ lọ́wọ́ wa asailin àwọn tó bá wá béèrè nǹkan lọ́wọ́ wa ká fún àwọn náà tán wá béèrè lọ́wọ́ wa tá a sì rí pé tán wá béèrè ó dá wa lójú pé kìí ṣe gbóni ìmú ẹni tí ó fọwọ́ mu gbọ́ àwọn ìfún lówó ẹ̀tọ́ ẹ bá ti jẹ́ àjàn kékeré wulẹ̀ jẹ nǹkan kan gan náà ìrísí ẹ̀ bí ògógóró bí ọtí bí gbóni ìmú ó wá béèrè owó àní fún bọ́ bẹ́ẹ̀ bá fi hàn lẹ́sẹ̀ gbọ́ntọ́ dáàdì ni pé irú ẹni bẹ́ẹ̀ káràn lọ́wọ́ lórí dáadáa ni oúnjẹ lọ fẹ́ jẹ ṣé ló kálọ̀ ẹ sì mú lọ́dọ̀ ya alámàlà sọ ọmọ ẹ jẹ ọkà ọmọ ẹ jẹ ẹ jẹ ọkà two fifty fún ẹ fẹ́ràn fifty naira kọ jẹ kó yó bọ̀bá àgbo yíyà tó lọ fi mú gbó lá ẹ má ṣe ẹ má ràn lọ́wọ́ lórí ìbàjẹ́ wọ́n sa ilé àwọn tí wọ́n wá ń béèrè nǹkan lọ́dọ̀ yín ẹ fún wọn yálà zaka wọn wá béèrè ni àbí sàrà ẹlòmí ọ̀wọ̀ ọba yín ẹ mọ tí bá fẹ́ alábẹ́ aṣọ yíyà wá bá ń pè alájẹ ẹ dákun tẹ́ ẹ bá fẹ́ yọ zaka ọdún ẹ dákun torí ọlọ́ọ̀ ẹ fún mi mo ní bùkátà ìsàkọ̀ ahìn ní tó fi béèrè ó ní tó fẹ́ fowó ń ṣe ni ó ní bùkátà tó fẹ́ fi dín ni àbí sàrà ló tiẹ̀ wá béèrè lọ́wọ́ wa torí ẹ̀ ẹnikẹ́ni tó bá wá béèrè nǹkan lọ́wọ́ wa tá a sì lágbára ká fún anabi sallallahu alayhi wa sallam anabi ni takinara ẹ páyà náà wàlọ́ bìsíkìtà mọ̀rọ̀ kódà kó jẹ́ abala dàbí dùn wọ́n tún ti pín méjì òun lání fa in lam tajid táàbà wa ní fábí kẹ́lìmẹ́tì tayyiba ọlọ́run ní kẹ́lì sọ̀rọ̀ tó dáa ọlọ́run ti sọ́nu suratul duha ọlọ́run ní. qawlun ma'rufun wa maghfiratun khayrun min sadaqatin yatba'uha adha. ọlọ́run ní ọ̀rọ̀ rẹ tí a bá sọ lẹ́nu ó lóore ju sàárà téèyàn ṣe téèyàn wá fi ìrègùn tó fi gbẹ̀yìn ẹ̀ lọ torí ẹ̀ ẹ bá béèrè nǹkan lọ́wọ́ wa tá a bá ní ká fún un kódà bá lórí nǹkan ọ̀gùn a sì gbọ́dọ̀ jágbe mọ́ ọlọ́ba sọ pé fa amẹ́lẹ̀ ẹ̀tí ma fàlà taqhar wa amma sa'ila fàlà tanhar ẹ bá béèrè nǹkan lọ́wọ́ a gbọ́dọ̀ jágbe mọ́ tá a bá ní àníkọ́ ìní ọlọ́ba musa alaba de sa halas bọ́ba jágbe mọ́ kí ni wọ́n ọwọ́ ẹ jẹ́ ni àbójú ẹ fọ́ tó fi lọ ṣiṣẹ́ a gbọ́dọ̀ ṣe lẹ́yìn ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run láwọn àṣà ilé ká fáwọn náà wá fi ar-riqab wá fi ar-riqab bákan náà dáadáa ó ní ká fi owó wa ká fi gba àwọn ẹrú lẹ̀ ar-riqab ẹrú wọn máa ń pè bẹ́ẹ̀ ẹrú ẹrú méjì ni wọ́n bẹ yálà ẹrú tó ti fẹ́ fírí ara rẹ̀ ohun àtọ́lọ́wọ́ rẹ̀ ti wá kọ agreement pé mo fẹ́ fírí ó ní kò sí wàhálà tó bá lè ṣe ten million ó ní no problem wọ́n bá kọ́ ọ́lẹ̀ ọwọ́ lọ ṣiṣẹ́ yóò mọ̀ ṣiṣẹ́ tí ó fi rówó ń pé irú ẹni ẹ̀mọ̀ pé níjọba bá tó san owó ń pé ló tó firi àwa rírú ẹrú bẹ̀yẹn tí ń ṣe wàhálà kó lè bàbí sanwó owó olówó rẹ̀ alẹ́ ràn ọ́n náà lọ́wọ́ dáadáa nìyẹn àbí ẹrú gan tó ti ń bẹ lóko ẹrú àwa ara ẹrú ara kó fi lè dọmọlúàbí ọlọ́ọ̀bá aláàánú eléyìí náà ní ti ń jẹ́ dáadáa nìyẹn inṣáàlá tó bá dọ̀la àtẹ̀wá dínú àyà yìí insha Allah á parí ẹ̀ tó bá di ọ̀la abẹ́ Allah subhanahu wa ta'ala kó sọ wá di ọ̀la lọ abẹ́ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala àwọn ìmọ̀nà tọ́lọ̀ bá ń pè wá sínú alukurani kọ́lọ̀ bá kó ṣe ìtẹ̀lé ìmọ̀nà náà kọ́lọ̀ kó ṣe wọn fẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́lọ̀ kó fi ẹ̀sìn rẹ̀ rọ ẹnì wa lọ́rùn ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفر وأتوب إليك وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام 1 2 3 4